Èròolú òjèèjè òjèèjè Èròolú òjèèjè òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè péṣu tó sè sílẹ̀ fún mi òjèèjè orogún ṣe ó mú jẹ òjèèjè ìṣù ewùrà tó kan bóbó òjèèjè lórogún ṣe fún mi jẹ òjèèjè. èrò lòjèèjè òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè péṣu tó fi sílẹ̀ fún mi òjèèjè orogún ṣe ó mú jẹ òjèèjè ìṣèwòrà tó kan bóbó òjèèjè lórogún ṣe fún mi jẹ òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè ẹ bá mi kí ìyá mi òjèèjè.